ó kí gbogbo ará alẹ́ àtìròlú ẹ káàbọ̀ padà sórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà mo wí fún yín lẹ́ǹkan lábala ọ̀rọ̀ tí ó kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n yìí wípé àwọn alámì ètò ìlú ni a gbà lálejò lórí ètò lónìí bí ìṣe wa <laughs> hmm, nítorí kókó tó kàn yín tó sì kan àwa náà ni mo ṣe lọ kése àwọn àlejò wa lónìí ẹ àbí ẹ mọ̀ pé gbogbo tí ó ṣe ara ayé lóore ló ta kókó omi sétí aṣọ àwa ẹ lórí ètò yìí ẹ̀dá kí wòrò wẹ́rẹ́ mi ó má pọ̀ ẹ jẹ́ máa kí àwọn àlejò mi ń káàbọ̀ sórí ètò fún tòní ẹni àkọ́kọ́ ni ọ̀gbẹ́ni Olútadé Akínníráyè Tolúlọpẹ́ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn lámì ètò àwùjọ ilẹ̀ àlejò mi mo kí yín káàbọ̀ sórí ètò lónìí o. olóòtú mo kí yín kú ètò. ẹ bá mi kí gbogbo ọkàn tí wò lè tò káàkiri àgbáyé. gbogbo ẹ̀yin ara lé níbikíbi mo kí yín a kú bójú ọjọ́ ṣe rí o a ẹ̀tọ́ ìlú yìí ọlọ́run fún wa ṣe. <laughs> àmì àṣẹ Èdùmàrè ah, ẹnì kejì ẹwọn hmm. ni honourable Stephen Adéwálé tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun SDP ní ìpínlẹ̀ Ondo ẹ mọ̀ pé òdú ni wọ́n wọ́n ìsáìmọ̀ fún olóko lórí ètò gbàgede ìlú àlejò mi mo kì í yẹ káàbọ̀ lónìí o ẹ bá ń kí gbogbo ọkàn tí wò wá lágbàáyé o. ẹ̀yin olùwòran wa ní ilé akínyìn wa kú dédé àsìkò yìí adẹ̀kú orílẹ̀-èdè wa o àgbàdúrà hmm. pé ẹ̀mí wa tó ń là kọjá mi wà yẹn náà ló máa jẹ́. àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ Èdùmàrè ẹ̀hẹ́n níbi à ń lọ náà ládé yìí ẹ ti lójú àwọn àlejò mi gbẹ́tò ìṣe bẹ̀rẹ̀ látẹ̀ nǹkan lẹ̀ ń pè ẹ mọ̀ pé lórí ètò yìí wọ́n ní ìdálò níṣèlú bí egungun ti ń gbowó òdebì kan làwọn atọ́kùn ti ń gba ti bò míì kódà wọ́n lọ́wọ́ Boko Haram nígbà táwọn agbègbè kan tó yẹ táwa ò ní lè sọ lórí <laughs> ètò yìí ẹ̀dà bẹ́ẹ̀ ti ń pè látẹ̀ nǹkan ẹ mọ̀ pé àṣà wa lórí ètò yìí ni pé a láǹfààní àti gbà pé ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ yín bí ẹ bá fi ṣọwọ́ ẹ̀ ẹ̀bí ètò gbàgede ìlú ti bẹ̀lẹ̀ ti ń pè lọ́tún lọ́sì mo sì mọ̀ pé kókó tí a fẹ́ pẹ̀ kẹlú yìí ẹ̀ tó máa pè àtẹ̀jíṣẹ́ nìkan ilẹ̀ láǹfààní àti fi ṣọwọ́ hmm. níbo là ń dojúkọ lónìí kókó tòní ni níbo là ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé nígbà ìjọba àwọn kọjúko láyé ológun gbogbo alákìgbàjarè wípé àfẹ́jọba ológun lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ ìdààmú ìpọ́ o ìdúnkokò ìpọ́ o wàhálà ìpọ́ o àfológun lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn alámẹ̀tọ́ àwùjọ àwọn ológun náà padà sí báríkì wọn lórílẹ̀‐èdè yìí tí ìjọba tó padà wà bọ́ sọ́wọ́ alágbádá lọ́dún 1999 ení èjì ẹ̀ta ìwá kọ́rọ̀ lè yá ìjọba democracy ó ti ń tó bí ọdún mẹ́rìnléní ogún tí n bá ní ṣe àṣìṣe ṣùgbọ́n àwa rí wípé kàkà kó sàn lára ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ bá bo ẹ má bínú ẹ̀yin obìnrin o hmm, torí obìnrin nìyá mi <laughs> obìnrin sì nìyàwó mi ẹ̀wọ̀n jẹ́ fojú dẹ̀ yóò bí o ó ṣe bí òwe àwọn àgbà ni. wọ́n ní kàkà kí ewé àgbọn kó rọ̀ kòkòkò ní ilé sí lórílẹ̀‐èdè nàìjíríà. látìgbà tí democracy ti padà sórílẹ̀‐èdè yìí a rí wípé ẹ̀kọ́ ọ̀túnjú mímu àti gbáyé gbádùn fún ọmọ orílẹ̀ yìí ó nira sí lójoojúmọ́ ni láyé ológun nílẹ̀ yìí èló náà ń tajálẹ̀ epo kan láyé ológun nílẹ̀ yìí èló náà ń towó dọ́là èló ni ó ń tà báyìí jálá epo pẹntiró èló ni ó ń tà báyìí kì í kúkú ṣe wípé a ní àwọn àlùmọ́ọ́nì tó yẹ ká máa fi gbáyé gbádùn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí àwọn àgbà ti máa ń wí pé ẹni ò lẹ́wù ọ̀nà ó ń ṣe bí alábàáwọn àwọn orílẹ̀-èdè tí ò ní nǹkan kan tó orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń ṣe bí ọba káàkiri lọ́dọ̀ wọn ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà wá wò pé níbo là ń lọ gan-an. ẹ má gbàgbé olórin kan kọrin lórílẹ̀‐èdè yìí níta ló lè gbà wá bí jésù kò bá gbà wá ta ló lè kó wa yọ nídẹ̀ ẹ̀yìn ọlọ́run ológun ló lè ṣe irọ́ gidi là ń pa òṣèlú ló lè ṣe akàntara wa ni kí lè nìyẹn lè ṣe nídẹ̀ ẹ̀yìn ọlọ́run nàìjíríà ẹ wí àfi tá a bá padà sọ́dọ̀ olúwa o ló lè tu wa lára ó tún wá fi kún un ó tójọ́ mẹ́ta tí a ti gbòmìnira òmìnira lọ́wọ́ òyìnbó ni a gbà ṣùgbọ́n ó ṣe o a ò tí gbòmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ hmm. ó sọnù orin rẹ̀ kì í mọ̀ dolórin ó ní ẹ̀ṣẹ̀ ti kó gbogbo alẹ́rú pátápátá ó ní àtọmọdé àtàgbà ló sọ owó di ọlọ́run ṣáà wípé owó ò dáa ni ẹni bá lówó ò dáa kò ní olówó lọ́rẹ̀ẹ́ rí olówó sì sí níra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ nàìjíríà bó ti dà lónìí níbo là ń lọ kókó tó nínú kí wòrèwòrè mi wọ́n pọ̀ ọgbẹ́ni olùtadé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ó la tabọ́gi ó sì ké gbòdò lọ níbo là ń lọ gan-an lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣe àtọkùn ṣe rí ibi tá à ń lọ hmm. lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn aráalé tó ń wò wá tó ń sì gbọ́ wá ọlọ́run nìkan ló mọ̀ tí a bá sọ pé àwa tá à ń sọ̀rọ̀ yìí hmm. pé a ibi tá à ń lọ irọ́ ń pa àwọn tí wọ́n jẹ́ olórí gan pàápàá gan tí wọ́n ń tukọ̀ ìjọba lọ́wọ́lọ́wọ́ yìí àwọn gan mọ̀ ibi tá à ń lọ Hmm. wọn ò mọ̀ wọn ò mọ̀ wọn ò sì ní òye pé ibi báyìí là ń lọ ṣùgbọ́n mo mo rí i pé wọ́n ń ṣe kinní kan tí òyìnbó sọ pé attempt and fail it's hmm. better than not to. wọ́n ń gbìyànjú. wọ́n kàn gbìyànjú ni it's hmm. better than not to attempt. ìgbìyànjú sì ń já sí pàbó. ohun tí wọ́n ń ṣe nìyẹn kí pé àwọn gan lè sọ pàtó pé ọ̀nà àbáyọ lélẹ́yìí n ta lè ṣe tí ìgbáyégbẹrun fi lè wà fún àwọn aráàlú líle kò yé wọn kò yé wọn o tá a bá sọ pé yé wọn à ń tọ́ra wa jẹ ni táwọn náà bá sọ pé yé wọn wọ́n tọ́ra wọn jẹ ni òun ló sọ wípé ọlọ́run nìkan ló mọ ibi tí à ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà. ẹ jẹ́ wá béèrè báyìí ṣé àmọ̀ pé kì í ṣe ọlọ́run là ń dìbò fún lọ́jọ́ ìdìbò mm-hmm ọlọ́run kò sì gbá pòtí ọlọ́run kò sínú ẹgbẹ́ òṣèlú kankan ah, bí a ti rí èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà láwọn ráwọn èèyàn lórílẹ̀‐èdè bòmí hmm. bá a ti ráwọn olórí lórílẹ̀‐èdè nàìjíríà láwọn olórí lórílẹ̀‐èdè bòmí tẹ́ bá sì á wò ó lọ́pọ̀lọpọ̀ ibi tí àwọn olórí nàìjíríà tó ti lọ ń sinmi tó ti ń gbatẹ́gùn tẹ́ ń gbafẹ́ àbí tẹ́ ń lọ ọlídé àbí tẹ́ ti ń lọ ń ṣe medical check up yìí àwọn èèyàn bíi tiwọn olórí kan ṣoṣo àti elétí méjì àwọn náà ní í ṣe ètò tó dẹrùn sórílẹ̀-èdè wọn ṣùgbọ́n kí ló dé tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tá àti lè tọ́ka sí nǹkan pàtó wípé nǹkan báyìí ni àwọn olórí orílẹ̀-èdè nàìjíríà lè ṣe fún aráàlú tá lè gbádùn rẹ̀ àpẹẹrẹ a ní kí ọmọ orílẹ̀-èdè a ní kí àwọn olórí máa pín oúnjẹ sórí tábìlì wa ṣùgbọ́n a rí àwọn tó lórí lè ṣe tí àlejò àǹfààní rẹ̀ tí àwa náà tá a máa fi fúnra wa pèsè oúnjẹ sórí tábìlì wa àkọ́kọ́ iná ẹ̀lẹ́ntíríkì hmm. iná ọba gbogbo orílẹ̀-èdè ayé tí o bá ti sínú ọba gbogbo ìdókòwò ètò ààbò ohun gbogbo máa ń dakú rẹ̀ tẹ̀tọ̀ yìí dáńdé ni tá wò lórílẹ̀-èdè Ukraine tí Russia ń bá jagun bí bá ti ń sọ̀rọ̀ yìí iná ò lọ ń bẹ̀ hmm. torí tí iná bá lọ ń bẹ̀ gan ogun kan láyé ọ̀tọ̀ ní ti eyín fúnra rẹ̀ iná ọba tó yẹ kí ìjọba ó fún wa àní ojú ọ̀nà tó yẹ kí a máa lò kó máa yọ kùlùlù àní ìkànnì àwọn olórí àwọn gómìnà méjì kan máa ń ta síra wọn ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ hmm. fọ́nrán rẹ̀ ló lu jáde tí a rí lórí ayélujára àwọn gómìnà méjì wọ́n ti kó lórí àléfà báyìí wọ́n ti tún di mínísítà báyìí hmm. ìkànnì ta sí èkejì rẹ̀ pé dákẹ́ gòsàrọ̀ lẹ́nu rẹ̀ kí ló fẹ́ sọ ojú ọ̀nà àkúrẹ́ sẹ́kìtì ó ní kò sọ́nà ńbẹ̀ kí ló fẹ́ sọ èkejì wa ń fún lésì pé forget about that forget about that gbogbo àwọn nǹkan tá a mẹ́nu báyìí ó ní mùdùmùdùn èdè ìjọba òṣèlú ìjọba tiwantiwa tá a sì rí ṣé ká wá sọ wípé àwọn tí ó ṣe àkóso yìí wọn ò máa ṣe ni àbí wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ mọ̀ láti mọ̀ ṣe. ẹ ṣeun àtọkùn ṣe rí kí n bẹ̀rẹ̀ láti ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ a dìbò fọlọ́run èèyàn la dìbò fún ṣùgbọ́n èmi náà ṣe bí ọmọ nàìjíríà rere ni ẹ mọ̀ bá yẹn máa ń ṣe nàìjíríà nàìjíríà àwa èèyàn nàìjíríà a jẹ́ èèyàn kan tó jẹ́ pé a máa ń gbé chemistry sẹ́gbẹ́ kan tá a máa gbé ọlọ́run sẹ́gbẹ́ à gbé ọlọ́run nǹkan tó yẹ ká ṣe ní chemistry à hmm. gbé sọ́dọ̀ ọlọ́run. Hmm. Hmm. ojúṣe tiwa àfilọ́lọ́run eh, lọ́wọ́ mo sọ àpẹẹrẹ kan fẹ́nìkan lọ́jọ́ kan mo ní ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò yẹn àtúní Joshua tó bá yẹ pé nàìjíríà ló ti dàgbà tó ti ń ṣe training ni ilé tó fi yẹ kó máa ṣe training tó fi ń jẹ̀ṣẹ̀ tó ń win nìyẹn kò ní ṣe training ọ̀dọ̀ àwọn pásítọ̀ àti àfàlùwọ̀ máa yà káàkiri <laughs> kọ́ máa ṣe àwọn kan tó fẹ́ẹ́ fi lè tètè wíìnì kọ́ bá máa wọ́nà ẹ̀ ní tó máa ṣe nìyẹn ṣe afẹ́ràn orúkọ bẹ́ẹ̀ dáadáa nàìjíríà à fi ojúṣe wa sílẹ̀ à á máa di bùkátà wa fọ́lọ́hùn ohun tí mo sọ gangan nìyẹn tí mo mọ́rọ̀ lọ nìyẹn ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé gbogbo tá a sọ yìí wọ́n mọ̀ ọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ fún wa ní ká lè jẹ mùdùmùdù ìjọba àwa ara wa àwọn ló ń jẹ mùdùmùdù ìjọba àwa ara wa kì í ṣàwà. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan lọ́sẹ̀ tó kọjá lọ́hùn olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ó jábọ́ lẹ́nu ẹ̀ ni o ó ní wọ́n ti ń lọ rìsẹ́ẹ̀sì báyìí o ó ní ẹni tó ń gbọ́pá ilé ìgbìmọ̀ asòfin ó ti ṣe owó sí àkáǹtì àwọn kíláàkì ó ti ṣe owó sí àkáǹtì wọn ṣe two two million àwọn èèyàn kígbe àwọn ẹgbẹ́ ẹ eh, kí ló tó sọ̀rọ̀ báyìí kí ló tó sọ̀rọ̀ báyìí ẹ jọ pẹ̀lú bí nàìjíríà ṣe rí one hundred and seven senator one hundred and nine ni wọ́n one hundred nine one nine kì í sì ń ṣe iye kan náà ní gbogbo wọn gbà àwọn principal officer wà láàrin wọn tó wọ́n ju two million lọ ẹ̀yin ẹ̀ ṣírò owó yẹn bí wọ́n ṣe gbà yẹn àwọn rẹ́pù náà gbà á ṣe rí bọ́ọ̀lù àwọn ọmọbìnrin tí wọ́n lọ gbá àbí tí kàtà ń gbá lọ́wọ́ yìí hmm. àwọn kan máa tẹ̀lé wọn lọ láti iléeṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin yẹn àtàwọn mínísírì àwọn yẹn á gba extra code ẹ jọ̀ọ́ ṣé mi àti yín là ń jẹ mùdùmùdù ìjọba àwa ara wa ṣe rí gbogbo alamọ ká fẹ́ràn sẹ́nu kó kò rà gbogbo alamọ ibi tó bèrè fi ń tọ̀ka tó ní kó máa kẹ̀yìn sí náà tábà sọ tábà wá tó sọ pé à ń jẹ mùdùmùdù ìjọba àwọn tó ń jẹ mọ̀ kì í ṣe mẹ̀kúnnù ló ń jẹ o ẹ má jẹ àpárọ̀ tọ́ra wa jẹ kí wá sí pé wọn mọ ohun tó yẹ kán ṣe wọ́n mọ̀ àwọn kan ní ìmọ̀ láti ṣe é wọ́n lọ́kàn láti ṣe kán tó débẹ̀ ṣùgbọ́n tó orí kìíní kan tájú ṣáká mo ti gbé bí ààrẹ bíi méjì mẹ́ta ní ṣe tí mo dáyé yìí tó ń polongo ìdìbò tá a ti rò wípé tó bá ti débẹ̀ á ṣe dàmọ́ mireku ilé ìtọ́ṣe Saudi Arabia àjọ sí nígbà tí wọ́n lu orílẹ̀-èdè Nàìjíríà ní àmì ayò mẹ́rin sódo láàrin ọgbọ̀n ṣẹ́jú Nàìjíríà sì dá mẹ́rin padà irú mireku yẹn ò tún ṣẹlẹ̀ mọ́ kò tí ì ṣẹlẹ̀ látìgbà yẹn náà láàrin ọgbọ̀n ṣẹ́jú Nàìjíríà sì dá mẹ́rin padà ó sì nà wàrà bí yẹn dàmá miracle wọ́n máa ń rò pé tó bá ti dé báyìí wọ́n máa sòkè dilẹ̀ wọ́n á sojú ọlọ́run di pupa àwa èèyàn máa ń rò bẹ́ẹ̀ àwọn náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá dé bẹ́ẹ̀ tán mm. ó dàbí pé bí nǹkan bí méjì ló máa ń ṣẹlẹ̀ sí wọn. àkọ́kọ́. ìkíni wọn ò ní ní òye mọ́ wọ́n wà clueless bí àṣà àwọn olóyìnbó hmm. kí ni yóò níyẹn wọn èkejì á dàbí pé wọ́n wá lack initiative hmm. ààrẹ kan kó campaign jọ náà lọ́hùn ó nígbà tó ń lọ skul ó lóun ò rí bàtà wọ̀ sẹ́sẹ̀ hmm, hmm. ó lọ́wọ́ lòun fi ń kówé òun hmm. nígbà tó rẹ̀ fún àmọ́ nàìjíríà sympathy vote ló gbé wọlé. àwọn èèyàn kànú rẹ̀ bí ọmọ tí ó mọ ìyá tí mẹ̀kúnnù ìjọba tá là kọjá. ṣe nígbà tó débẹ̀ tán nínú àwọn tó bá ń ṣèjọba ẹni tí ò ṣiṣẹ́ nílé iṣẹ́ ológun ilé ọkọ̀ òfurufú ìgbòkègbodò ọkọ̀ òfurufú ló ti ń ṣiṣẹ́ ó ń ra ọkọ̀ akọ́tàmì BMW bulletproof car ó ra mẹ́wàá ní bílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù ọ̀rọ̀ yẹn àwọn èèyàn kígbe lágbàáyé pé áá nínú tó lọ́ba tó níjòyè kí ló kọ́ ẹ̀pẹ́ tí ohun tí fẹ́ lọ jagun ni kí ló fi ń ṣe mínísítà fún ọ̀rọ̀ epo pẹtiró láyé ìjọba tí mò ń sọ yìí nígbà tó ń kó lọ títí títí tí òmò tó máa ṣe ń lo ó lọ fowó ra jẹ́rìí àwọn yẹtí ẹ̀gbà ọrùn àtọwọ́ kọ́sté. sẹ́rí níbi tó tún ṣe é dé nígbà tó wá di pọ́wọ́ bẹ́ẹ̀ yọ àwọn èèyàn ah ọ̀rọ̀ wa kì í ṣe tó sọ fún wa ní ìgbà tó fẹ́ ló fẹ́ ṣèjọba ìjọba yẹn ò yé òun náà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kò yé ìjọba àná tó kọjá lọ yìí hmm. nígbà tí ìyẹn sọ̀rọ̀ tó ń polongo ìdìbò òun lòún rí ọ̀pá epo pẹtiró láti Kaduna lọ sí Maiduguri òótọ́ ni òun lòún sáìnì pépà tí wọ́n fi dá iléeṣẹ́ NNPC sílẹ̀ láyé ìjọba ológun Muritala tóun jẹ́ kọmíṣánná àpapọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà òun lòún gba orúkọ NNPC jáde lóòótọ́ ni òun lòún ṣe léyìí tóun kọ́ ní fanáàlì ibi tóun kọ́ tóun lóòótọ́ ni kò fọwọ́ sí wẹ̀ àwa èèyàn ti rò wípé tó bá débẹ̀ lóòótọ́ à gbogbo rìfánárì wa ṣiṣẹ́ ṣùgbọ́n bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ó lu ọdún mẹ́jọ pé pérépéré refinery ẹ̀kan ṣiṣẹ́ ló dẹ̀dẹ̀ nàìjíríà ṣàfẹ́ sọ pé òun fẹ́ ṣe ni. o sì ní mínísítà fọ́rọ̀ epo kẹntìró. tọdún mẹ́jọ yẹn fi pé ẹlòmíì ò bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn ní méjì ààrẹ kan náà lọ nígbà tó débẹ̀ mo wo lóríṣẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán kan nípínlẹ̀ Èkó ńgbà náà lọ iléeṣẹ́ amóhùnmáwòrán kì í ṣe tìjọba o hmm. wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ hmm. ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn tó fẹ́ ṣe ó sọ̀rọ̀ nípa iná ẹ̀lẹ́tíríkì táwọn bá débẹ̀ báyìí ní táwọn máa ṣe fáráàlú ni pé ní òrèkóòrè báyìí kẹ́ tó ṣẹ́jú iná ò ní lọ àti gbà bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ ìpínlẹ̀ àwa ẹ̀yà káàárọ̀ òjìrè á dìbò fún o torí wọn gba tiẹ̀ wọn dìbò fún bí ṣùgbọ́n padà wọlé nígbà tó wọlé tán ó gba ẹgbẹ̀lẹ́mùkú owó owó rọ̀bùrọ̀bù ló gbà láti ilẹ̀ òkèèrè ní dọ́là ó bẹ̀rẹ̀ sí í ṣe àwọn nǹkan ọ̀hún wọ́n rí tọ̀báyìn wọ́n rántí pé tọ̀báyìn kan wà láàrin ewékoro sí ṣàgámù ọkọ̀ọ̀kan sójú ọ̀nà ń dèní àmọ́ tó ń ṣẹlẹ̀ bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rí àwọn páìpù àwọn ọ̀pá káàkiri káàkiri káàkiri nígbà tó tó pele kan tó dé ah, àwọn ọ̀pá tẹ àwọn tẹ torí ẹ̀fẹ̀ ṣe òṣè wọn nítorí pé àwọn ọmọ a wà yìí ṣe wà náà ló ṣe kàkà kó wá sàn lára ìyá àjẹ kó wá fọmọ ń bóbìrì ṣe rí tí wọ́n bá ti wá tó sọ pé àwọn fẹ́ ṣe báyìí àwa tá a máa ń gbé wọn síbẹ̀ a kì í máa ń wò ó dáadáa wípé lóòótọ́ ó yẹ ká kọ́kọ́ wo àwọn ará bíi dáadáa níbi tí wọ́n ti ń bọ̀ ẹ jẹ́ ká wo àkọsílẹ̀ wọn kí ni àkọsílẹ̀ wọn kí ni ohun tí wọ́n ṣe ìyẹn ìkíni ìkejì òyìnbó máa ń pe kíní kan ní blueprint ẹ jẹ́ ká wo tẹ ẹ ní ní ètò àti ìlànà fún wa tẹ ẹ fẹ́ fi ṣiṣẹ́ yìí. wọ́n ti fi kàmpéènì abẹ́rẹ́ ti gbàgbé ni. bàbá ẹ gbàgbé ẹni dùn ún fọ́ àgàdà àwọ̀ ṣe bẹ́ẹ̀kú ọ̀rọ̀ kàmpéènì fún àwa èèyàn dúdú ọ̀rọ̀ orí ahọ́n ni ọ̀rọ̀ ẹnu ni ó dàbí ilẹ̀ èèyàn dúdú báyìí gbogbo ara máa ti sọ I love you the national anthem <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí i love you national anthem ni ṣùgbọ́n òyìnbó nìkan ló mọ tó ń pè ní love kì í ṣèyàn dúdú bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ àwọn ará bí ìrísí wa. ẹ̀ṣẹ̀ ojú ò ní tí ìyá àlejò mi gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí àti orílẹ̀-èdè gbòmí ẹ rí i pé ọ̀rọ̀ tó kàn yín tó kàn wá là ń pẹ̀ kẹ́lú yìí orílẹ̀-èdè tẹ́ ẹ wà ń ẹ mọ bí náà ọba ṣe rí ń bẹ̀ ẹ mọ bí ètò ọrọ̀ ajé bó ṣe rọ̀ṣọ̀ mọ́ ẹ mọ bí ètò ìlú bó ti ń lọ ní rẹ̀bùtù ẹ mo mọ̀ pé torílẹ̀-èdè náà nàìjíríà náà ó kàn yín honorable ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kò sí ẹnìkan tó fẹ́ ṣèjọba alẹ̀ yìí tí ó sọ nù manifesto rẹ̀ pé a ti bá débẹ̀ ojú ó pọn yín ẹ jẹ ìyà iye tẹ́ ẹ ra epo tẹ́lẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ iye tẹ́ ẹ ra epo tẹ́lẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ iye tẹ́ ẹ ra ìrẹsì owó rẹ̀ pọ̀ ẹ̀ ní lè rà mọ́ kódà gan-an àti sanwó ọmọ sùkúù yín ọmọléèwé yín ẹ̀ ní rí san yóò nìyẹn la kò sẹ́ni tó lè sọ̀rọ̀ rẹ̀ láéláé ẹ yọ ẹnìkan tó ṣerú rẹ̀ ọba Solomoni <laughs> àwọn aráàlú ti yapa pò lẹ́yìn rẹ̀ hmm. àwọn aráàlú wa bá ní pé kábíyèsí ìyà ìpọ̀ ìnira pọ̀ láàrin ìlú bólẹ̀ ti ṣe tí gbogbo àjàgà ọrùn wa yóò dínkù fún bàbá rẹ̀ wà láyé àmọ́ bó ti ṣèjọba rẹ̀ bó ló ti tú àjàgà kò lọ́rùn wa ó ní ẹ̀sìn mi o ìyàtọ̀ jẹ́ yín ò tí ì tó o ṣé bàbá mi ṣe pàṣán ló fi nà yín àkéèké lèmi ò fi nà yín pé sórí ìka ọmọdérin mi yóò ju bí bàbá mi ṣe sanra tó lọ́ngbà tí ìyá bá jẹ yín lọ́jọ́ náà làwọn ìlú pé méjìlél lórí ni kò wá sẹ́ni tó jẹ́ dáṣàrú rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n a rí pé bàtà bá ti wá débẹ̀ àwọn nǹkan mèremère tí wọ́n ṣèlérí fún wọn pé wọn ó ṣe nígbà tó má tún wá débẹ̀ òdì kejì láàmú àárí níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí. ẹ ṣeun olóòtú àwọn ọ̀gá mi ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ wípé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ. ẹ mọ àwọn Yorùbá náà máa ń pa òwe pé wọ́n á ní amúkùn pé ẹrù ẹ̀wọ́ ó ní ìsàlẹ̀ ń wò pé ẹ̀ wo òkè. ọ̀rọ̀ tó ọ̀rọ̀ wípé ó ń bá wa wọ̀yá ìjà ní Nàìjíríà lẹ́ni tó ń fà wá sẹ́yìn kì í ṣe pé nǹkan tó bẹ̀rẹ̀ lénìí kì í ṣe nǹkan tó bẹ̀rẹ̀ lánàá hmm. ohun tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wá ni táwọn ènìyàn wa tó bá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan wá ní ayé ìjọba ológun pé oyè báyìí ni wọ́n ti ń ta epo hmm. báyìí ni nǹkan ṣe rí nílùú ṣùgbọ́n máa rí wípé nígbà yẹn tá a bá fẹ́ wo gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. kì í ṣe wípé bóyá ọdún kan àbọ̀dún méjì àbí ọdún mẹ́jọ ló jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ló jẹ́ pé ó ti wọ́ wá tá a bá wo àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa ní àgbáyé lénìí ìtàn tó jẹ́ pé àmọ̀ pè ní developing countries àwọn kan tí àtàwọn pè wọ́n ní Asian Tigers tó jẹ́ wípé ní nǹkan bí ọdún 1972 tó jẹ́ pé àwa àti àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn tó jẹ́ pé àjọ wà ní ipò ìpele kan ni tó tẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn tí wọ́n ti rán àwọn ènìyàn wá sí orílẹ̀-èdè wa bí orílẹ̀-èdè Singapore fún àpẹẹrẹ lẹ́yìn ìgbà tó orílẹ̀-èdè yẹn tí wọ́n gba òmìnira tán ní 1965 wọ́n ní láti rán àwọn ènìyàn wọn wá lápé kí wọ́n tiẹ̀ wá kẹ́kọ̀ọ́ lórí bí a ṣe ń rí owó lórí ọ̀rọ̀ ti epo kì í ṣe epo ti petrol bọ̀ lórí ọ̀rọ̀ ti epo epo pupa àti àwọn oríṣiríṣi àwọn kòkó àti gbogbo àwọn nǹkan báwọn Singapore tí wọ́n wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà so Malaysia náà gbogbo ọ̀nà ti gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyẹn hmm. ṣùgbọ́n tẹ́ bá wá rí i pé láti ọdún 1970s ló jẹ́ wípé àwọn ìgbésẹ̀ táwọn orílẹ̀ àwọn olórí wa ń gbé hmm. ìgbésẹ̀ bí wípé owó yẹn ti pọ̀ ju o pé ìṣòro wa kọ́ ni pé owó pé ìṣòro wa ni láti ná láti ná nígbà tí àwọn orílẹ̀-èdè yòókù wọ̀nyẹn tó jẹ́ wípé wọ́n invest àwọn owó wọn hmm. lórí àwọn àwọn tó jẹ́ wípé ó máa jẹ́ kí ìdàgbàsókè kó bá ìlú tó máa jẹ́ kí ìlọsíwájú kí ó wà tó máa jẹ́ kí ayé kí ó dẹrùn ohun tí àwa ń fi ó wa ṣe ni wípé yàtọ̀ sí pé bóyá ti corruption tó jẹ́ pé ó ti ẹ̀wà ń gbà yẹn ohun tá à ń fowó ṣe ni pé abẹ̀ sí ní kọ́ àwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi ilé tó ń pè ní àwọn tó ń pè ní project tó jẹ́ wípé kò ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ní ìlú wa àjókòó ti àwọn rìfáínẹ́rì tá a mọ̀ wípé kò tiẹ̀ ní fi gbogbo ara sí nílọ síwájú nígbà táwọn orílẹ̀-èdè Malaysia àtàwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n ń ṣe àwọn ohun tó jẹ́ wípé tó tó náà tó máa làmìlaka tẹ́ bá wá wo ibi tá a wà léni nsìn a máa rí i pé wọ́n dárúkọ ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ mọ̀ fún òun náà gbìyànjú láti sọ lẹ́ẹ̀kan látìgbà tá a ti gbà 1999 ẹni tó jẹ́ wípé olórí tó jẹ́ wípé ó tiẹ̀ ní Eh, tó ń pè ní eh, tó ní àǹfààní láti wípé kó lè ṣe nǹkan tó jẹ́ pé ó lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè wa tó jẹ́ kó jẹ́ pé ó máa yí ìtàn orílẹ̀-èdè wa padà ó ní ìjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ nítorí wípé ní ọdún 1990 sí ọdún 2000 ló jẹ́ wípé gbogbo àgbáyé pátápátá ló jẹ́ wípé ó jẹ́ ìgbà ètò ehm, ọ̀run táwọn olóyìnbó pè ní eh, economic progress ìgbà tó jẹ́ wípé ohun gbogbo ètò ọrọ̀ ajé ń tẹ̀síwájú kò sí nǹkan tó ń jẹ́ wípé bóyá financial crisis tó yẹ pé ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ pé ó pa gbogbo àgbáyé lára kò sí nǹkan tó jọ bẹ́yẹn gbà yẹn bọ́dẹ̀ ṣe sọ nígbà lẹ́ẹ̀kan owó ńlá ló wá owó ńlá tùlùtùlù ló wá ń gbà yẹn látàrí wípé kí a lè yí àwọn oríṣiríṣi ọ̀nà padà ṣùgbọ́n ẹ máa rí i pé àwọn ìgbésẹ̀ tíjọba yẹn ń gbé ìgbésẹ̀ wípé ọ̀nà bí wọ́n ṣe máa rí owó kó jẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n ń ṣe lákọ̀ọ́kọ́ orílẹ̀-èdè wa ẹ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ pé ibo là ń lọ a lè tá à ń lọ títí dìgbà àfi ìgbà tá a bá ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ mm. lákọ̀ọ́kọ́ ni wípé kò sí orílẹ̀-èdè tó máa ní ìlọsíwájú ó dàbí ẹni tó fẹ́ kọ́ ilé ni hmm. tẹ́ bá fẹ́ kọ́ ilé ẹ tiẹ̀ níwò ká mo fẹ́ kọ́ ilé ẹ gbọ́dọ̀ tiẹ̀ mọ oye tó wà ní. lápò ẹ gbọ́dọ̀ mọ oye tó wà lápò yín ẹ gbọ́dọ̀ ti jókòó kẹ́ ti ṣe kẹ́ ti kẹ́ ti ṣe ìwádìí lórí owó tó jẹ́ wípé ó máa parí tó máa parí foundation bẹ́ẹ̀ tiẹ̀ lówó tó máa gbé dókè ṣùgbọ́n ti àmùkà oye báyìí náà ẹ̀dẹ̀ ti máa ní àfọkànsùn àfọkànsùn àfọkànsùn pé bóyá owó ń bọ̀ láti báyìí o láìpẹ́ kí n lè parí nǹkan báyìí ṣùgbọ́n orílẹ̀-èdè wa kò sí gbogbo àkọsílẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ náà àti ẹ̀ mọ oye ọmọ orílẹ̀-èdè tó jẹ́ wípé a ní tẹ́ bá wá fẹ́ plan tó ń pè ní ẹbí ẹ pé eh, fún national economic development báwo lẹ fi ṣe fẹ́ ṣe planning láì ṣe wípé bóyá ẹ ní àkọsílẹ̀ tó péye nítorí ẹ̀ẹ̀kan lè jókòó kẹkọ̀ọ́ lé aká lè jókòó ká tiẹ̀ ní a fẹ́ ṣe àkọsílẹ̀ lórí ìlọsíwájú ká ẹ bá bá ṣe máa ní ìlọsíwájú àti ẹ̀ gbọ́dọ̀ mọ iye àwọn tó jẹ́ wípé à ń ṣe àkọsílẹ̀ à ń gbé ìgbésẹ̀ wọ̀nyẹn fún lákọ̀ọ́kọ́ àti ẹ̀ gbọ́dọ̀ mọ gbogbo àwọn awobi àwọn tó jẹ́ wípé a ní ní orílẹ̀-èdè wa ìdí náà tó yẹ pé ń gbà yẹn owó ńlá wá hmm. láti ọ̀dọ̀ àwọn àjọ àgbáyé pé ká tiẹ̀ fi mọ àwọn ọ̀tá ní ńgbà yẹn wọ́n ṣe national id card eh, project tí wọ́n gbé wá láyé ààrẹ Olúṣẹ́gun hmm. Ọbásanjọ́ gbogbo wa la mọ̀ bí tí tó forí já sí gbà yẹn mm. gbogbo owó yẹn àmọ́bi tó wọlé sí mm, títí ní bá ṣe ń sọ̀rọ̀ lẹ́ni àti ẹ̀mọ́ àti ìmọ̀ òye wa àtúwà ní orílẹ̀-èdè tó jẹ́ wípé even ààrẹ ayálàbóyá ààrẹ orílẹ̀-èdè ni o mm. àbí gómìnà ìpínlẹ̀ o àbí mínísítà fún ètò ètò ti ètò ti ètò ẹ̀kọ́ ẹ lè béèrè lọ́wọ́ wọn pé ọmọ orílẹ̀-èdè wa mélòó ló jẹ́ wípé wọ́n ń jáde tí wọ́n tí wọ́n ń kàwé gboyè ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n jáde lọ́dọọdún wọn ò mọ̀ wọ́n so tẹ́ bá fẹ́ torílẹ̀-èdè bá fẹ́ nílọ síwájú báwo gbogbo nǹkan tí àgbà ní àjọpọ̀ tá à ń pè ní National Bureau of Statistics mm. tó jẹ́ pé tiwọn ni pé kí wọ́n máa mú oríṣiríṣi ìfiléde jáde ẹ máa ní gbogbo nǹkan tí wọ́n ń gbé jáde yẹn kì í ṣe wípé bóyá wọ́n ní àkọsílẹ̀ tó péye kì í ṣe bóyá wọ́n ní dátà tó jẹ́ wípé ó gbóná lọ́wọ́ pé mm. wọ́n lè sọ pé oyè àwọn oyè àwọn ipa bá lọ ìgboro tí wọ́n ti rí wípé oyè àwọn báyìí ló jẹ́ wípé wọn ò ríṣẹ́ lára àwọn kan dẹ̀ tó ọ̀dọ́ pé wọ́n tún wà pa báwọn olóògbé pè ní underemployed hmm. àwọn yẹn ó dàbí pé wọ́n níṣẹ́ ṣùgbọ́n ibi iṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe bí iṣẹ́ bí aláìsí ilé iṣẹ́ bí aláìsí owó yẹn tó jẹ́ wípé kò tó nǹkan kan hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló jẹ́ wípé ó yẹ kí ìjọba wa kí wọ́n kí wọ́n kí wọ́n gbé ṣe tá a bá gbé ìgbésẹ̀ wọn yẹn wípé a kàn ń tan ara wa ni wọ́n ti sọ ọ̀rọ̀ lórí ọ̀nà kejì lẹ́ẹ̀kan mm. ọ̀nà kejì ni wípé tẹ́ bá wò wá láti ọdún 1999 mm. tẹ́ bá wo ìjọba tiwantiwa tó jẹ́ wípé à ń ṣe mm. ẹ máa rí pé ìjọba tiwa tó jẹ́ pé àwọn ènìyàn wa àmú lọ́kùn à ṣe lọ́nà tó jẹ́ pé ó yẹ ká ṣe bíi pé a ti máa ń fọkàn tán pé ẹni tó máa ẹni tá a fẹ́ dìbò fún rèé àti ẹ̀fẹ́ mọ̀ bóyá ẹni yẹn kún ojú òṣùwọ̀n àbí kò kún ojú òṣùwọ̀n orílẹ̀-èdè tá a wà kíni pé bóyá kò sí ìlú kíni pé bóyá ọ̀nà àbáyọ ò sí ṣùgbọ́n ọ̀nà àbáyọ tó wà yẹn kì í ṣe pé a lè fi rẹ́kọ̀d pé ẹnìkan ti wà níbẹ̀ ẹbí péjì káfíwò ẹni ẹni tó fẹ́ mú ọ̀nà àbáyọ bá wa ẹni yẹn gbọ́dọ̀ jókòó òun fúnra ẹ gbọ́dọ̀ ṣe ìwádìí a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ pé kí nìkan báyìí tó fẹ́ ṣe báwo ló fẹ́ ṣe kó jẹ́ ká mọ̀ tẹ́ bá orílẹ̀-èdè amẹ́ríkà níbi tán ní ìlọsíwájú délé ni olórí orílẹ̀-èdè wọn tán bá ti tí wọ́n tí wọ́n bá ti ń díje sí ipò mm. ẹ máa rí wípé gbogbo town hall oríṣiríṣi agbègbè ni wọ́n máa máa lọ tó jẹ́ wípé àwọn ènìyàn máa máa béèrè lọ́wọ́ ìbéèrè lọ́wọ́ wọn ní ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ mm. wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe tán wọ́n kò tán bá débẹ̀ tí wọn ò bá ṣe ọdún mẹ́rin bọ̀ wọ́n tún máa wá kojú ojú àwọn wọ̀nyẹn ṣùgbọ́n ọdún 1999 ẹ máa rí wípé ààrẹ ààrẹ wa tó dìde bẹ̀rẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ mm. kò tiẹ̀ yọjú fún dìbẹ́ẹ̀tì kankan kò tiẹ̀ kò yẹ kò yẹjú fún nǹkan kan ní ọdún twenty two thousand and three bákan náà lọ̀rọ̀ rí hmm. nígbà tó di ọdún two thousand and seven tó di ti Yar'Adua hmm. Yar'Adua náà kò tiẹ̀ Yar'Adua náà ò tiẹ̀ yọjú ó bẹ̀ tó bẹ̀ wọlé nígbà tó di ọdún two thousand and eleven hmm. bákan náà ló ṣe ló ṣe rí ọdún two thousand and fifteen nígbà yẹn ni ààrẹ Jonathan wá ló dá o mo ṣe tán sìn láti pé kí n bá Buhari díje Buhari náà ò yọjú so ọdún two thousand and nineteen bákan náà ọdún two thousand and twenty three gbogbo wa la mọ bí Tinubu ṣe bí ti Tinubu ṣe ṣe a lè tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn ká rò wípé bóyá a lè máa lọ bẹ́ẹ̀ yẹn ká rò wípé bóyá ìlọsíwájú máa wà ẹ máa rí pé ìjọba tó débẹ̀ ń sìn bí wọ́n ṣe sọ kì í ṣe pé bóyá àwọn náà fẹ́ débẹ̀ tí wọ́n fẹ́ ṣe dáadáa oníkálukú ló fẹ́ débẹ̀ tó bá jẹ́ kórúkọ wà nínú ìwé ìtàn pé èmi ni mo ṣe báyìí hmm. ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá mọ bí ìṣòro ṣe tó hmm. tẹ́ ẹ̀ bá mọ bí wàhálà ṣe tó hmm. tẹ́ ẹ bá kàn forí ẹnu lásán ṣe tẹ́ ẹ bá wá débẹ̀ tán lẹ máa wá rí wípé à eléyìí tó wà nílẹ̀ yóò kì í ṣe nǹkan tó jẹ́ pé ó kọjá ó kọjá agbára ẹ máa rí àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé ẹ máa rí wípé ìgbésẹ̀ wípé àwọn fúnra wọn wọn ò tiẹ̀ mọ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí ó ṣe lágbára tó ni tí wọ́n bá mọ gbogbo àwọn ìgbésẹ̀ wọn ò tí wọn ò ní máa gbé bí wọ́n ṣe ń bí wọ́n ṣe ń gbé nítorí náà a ní láti a ní láti ṣe àtúntò hmm. táwọn olóyìnbó pè ní rethink lórí bó jẹ́ wípé a ṣe ń ṣe ìjọba wa lórí bó jẹ́ wípé a ṣe ń yan àwọn olórí wa lórí pé bá ṣe bá ṣe bá bá ṣe ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ dé ipò. ẹ ṣe àlejò lójú òní tèyí hmm. gbogbo ara lé bẹ́ẹ̀ tí ń pè ní mòrí kí ṣe kókó mòrí pé etí inú lè dùn lò gbogbo bí ìpín ti ń wọlé tààràtà sọ́dọ̀ mi mọ̀ rí ṣùgbọ́n eh, <laughs> àǹfààní ò sí láti gbà pé ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ eh, mọ̀ mọ̀ pé bí àwọn àlejò mi ti ń sọ̀rọ̀ ní ká yín látọ̀rọ̀ ń jágùdù nínú yín àwọn ọ̀rọ̀ ti ń jágùdù nínú yín ní ń jágùdù lórí fóònù tèmi mo mọ̀ ojú òní tì yín àjọṣepọ̀ òní bàjẹ́ ẹ jẹ́ kí a ṣe mímú náà ká lọ sókè ẹ má ti yí kó ń bẹ́ o eh, kókó ṣì wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn àlejò mi à ń padà bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sá ni ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. mo kí yín káàbọ̀ padà gbogbo eyi èèyàn ìlú <laughs> níbi gbogbo tí ẹ ti ń wòran ètò gbàgede ìlú abala ọ̀rọ̀ tó kẹyìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà la ṣe wà àti èkó o níbo la ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ sábà mi silent fún bí mẹ́sàgì ṣe wọlé yẹn ni ó hmm. sorry sir. sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Hmm. àwọn ìbéèrè tó ń jupájusẹ̀ nínú yín o ele bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí bá a ti ń sọ ní gbogbo ìgbà ó lè jẹ́ ìbéèrè tí wà lọ́kàn yín gan-an ní kókó tá a tún padà wàá pẹ̀ kẹ́lù lórí ètò yìí ẹ̀yin àlejò mẹ́kò látẹ̀ nǹkan o ọ̀nàrẹ́bù Adéwálé láyé ológun àwọn ààrẹ ológun mà kó owó jẹ lólẹ́dẹ̀ yìí o òbítíbitì owó kíkó mi kódà kan tó kó lọ sórílẹ̀-èdè òbí mi kọ́ lọ kó pamọ́ bẹ́ẹ̀. <laughs> ìkànnà ọmọ ààrẹ tó ti dolóògbé owó tó kó jẹ kó nàìjíríà wọ́n ti ń dá padà dòní bẹ́ẹ̀ lọ́wọ́ gómìnà ń kó tiwọn. nígbà tó tún dá yé democracy <laughs> látọdún 1999 yìí. Ah! ẹ wo báwọn olóṣèlú ṣe ń kó owó orílẹ̀-èdè nàìjíríà jẹ wọ́n kó kó bí wọ́n kó lọ sí orílẹ̀-èdè bòmíì àwọn orílẹ̀-èdè bòmíì wọ́n sì máa fi owó wọn sì máa fi sára rẹ̀ dín wọ́n máa fi tún orílẹ̀-èdè tí wọ́n ṣe. Hmm. mo rántí nínú ọ̀rọ̀ tí olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú SDP ọmọọba adéwọlé mo rántí ọ̀rọ̀ kan tó sọ ọlọ́run lórílẹ̀-èdè kan ó lórílẹ̀-èdè ó ní lọ́gbà ẹ̀wọ̀n wọn wọ́n èyí tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n wọn gbogbo nǹkan lọ nítorí mi ni lòun wá wí fún wọn pé ẹ̀ ń ṣe bí èèyàn mi má báyìí o ẹ̀yin lẹ́sìn wa náà ti ń ja orílẹ̀-èdè nàìjíríà lólè <laughs> pé gbogbo nǹkan lọ létòlétò ẹ wúrú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ òkèèrè tí wọ́n ti lajú yìí wọ́n ń lo àtinúdá ọgbọ́n wọn wọ́n ń kó àwọn àlùmọ́ọ́nì áfíríkà láti máa fi tún ayé ọmọ wọn ṣe bí òwe àwọn àgbà wọ́n ní <coughs> ajá ọmọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ òdòyà ní kì mọ́lẹ̀ àwọn orílẹ̀-èdè yóò kó àwọn àlùmọ́nì áfíríkà wọ́n fi ṣe nǹkan mèremère sí ọ̀dọ̀ tiwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère wọ́n tún wá tà fún wa lówó gọbọi á tún máa rà wá síbí ṣùgbọ́n àwọn olórí tiwa àti olórí ológun àtòrí olórí alágbádá ń kó owó orílẹ̀-èdè jẹ arẹ́ni tó ti kó lọ sí òkè òkun tó ṣẹ̀wọ̀n tí wọ́n jù sẹ́wọ̀n àwọn gómìnà tẹ́lẹ̀ rí arékìnrin arékejì tó ṣẹ̀wọ̀n èbó ayélu tó tẹ̀ tó wọ kọ́mọ obìnrin tó tún dírẹ́sì bí obìnrin tó tún sá jáde kó lọ́gbà ẹ̀wọ̀n kí ló dé tí àwọn olórí orílẹ̀-èdè yìí kí tó lè lo ọgbọ́n àtinúdá tí àwọn òyìnbó ń lò tán fi ń tọ̀dọ̀ wọn sí ká lè fi tún bí ìṣe kó dùn gbé kí gbogbo wa ká mọ̀ pé ilé la wà pé ilé baba wa é kájọ jẹ gbádùn rẹ̀ èyí tí àwọn tún lọ ń kó sọ́run tí wọ́n tún lọ ń jẹ gbádùn rẹ̀ nìkan lọ́mọ nìkan lọ́hùn kí ló tàn ṣe síbí. ẹ ṣeun lótú àwọn ló ti ìbéèrè tẹ béèrè yẹn hmm. ó ní ṣe pẹ̀lú ó ní ṣe pẹ̀lú àwọn ènìyàn wa hmm. nítorí wípé tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn tó wà ní ipò hmm. màá gbìyànjú àti sọ ní Yorùbá wọn ní àwọn olóyìnbó wọn ní pé àwọn tó wà ní ipò lórí àléfà lẹ́ni pé direct reflection àwọn àwọn ará ìlú ni wọ́n nítorí mm. pé yàtọ̀ sí pé àwọn ará ìlú ló di ògbò fún wọn ló gbé wọn sí ipò yẹn bí ìlú fúnra wọn ṣe rí bẹ́ẹ̀ ló jẹ́ wípé orú irú àwọn tó jẹ́ wípé à ń yàn sí ipò mm. tẹ́ bá wo orílẹ̀-èdè wa tẹ́ bá fi wo orílẹ̀-èdè bí ká fi wo orílẹ̀-èdè amẹ́ríkà tó tẹ̀yẹ pé ó ti ní ìlọsíwájú gidi kẹ́ fi àwọn olóṣèlú wa wé wọn mm. ẹ máa rí wípé lákọ̀ọ́kọ́ irú ọ̀gbẹ́ni Barack Obama fún àgbáyé tó jẹ́ wípé ó ti ẹ̀ tó jẹ́ wípé ó ti dé ó ti dé lórí orílẹ̀-èdè yẹn fúngbà méjì hmm. ẹ lè gbọ́ pé bóyá Barack Obama pé bóyá multi billionaire ni ẹ lè tiẹ̀ gbọ́ pé bóyá multi millionaire ni nítorí pé lẹ́yìn kan bá kúrò ń bẹ̀ yálà bóyá gómìnà hmm. bó tiẹ̀ bí gómìnà tiẹ̀ ní ambition pé òun fẹ́ di olórí orílẹ̀-èdè hmm. ambition tiwọn kì í ṣe pé bóyá pé kí wọ́n máa fi ra àwọn ará àwọn ènìyàn kí wọ́n máa fowó ra àwọn ni ṣùgbọ́n ní orílẹ̀-èdè tiwa ẹni tó bá di ẹni tó bá di bóyá alága ìjọba ìbílẹ̀ ìfojúsùn ẹ̀ ni wípé kóhun pé òun kóhun kóhun di gómìnà òun padà di gómìnà àkókò di rẹ́ẹ̀pù tó bá fẹ́ di gómìnà a máa wò pé owó tóun wípé àwọn tóun rà tó jẹ́ wípé òun fowó rà láti pé kóun fi dépò yìí o ó mọ̀ kóun tún ní láti ra ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí owó tí ó máa pínwó ìlú jẹ láti pé tó bá ti dìgbà ìdìbò ó máa tún rówó fún àwọn fún àwọn ará ìlú àwọn tí wọ́n pín owó fún ìdí nìyẹn tó jẹ́ wípé ogun lọ́gọ̀ wọn ẹ máa rí wọn tó jẹ́ wípé tí wọ́n bá débẹ̀ tán bí wọ́n tẹ̀ ni wọ́n fẹ́ ṣe dáadáa ẹ̀wọ̀ ìjọba tó wà lórí àlééfà ìfún àpẹẹrẹ mm, mm, mm. bíjọba àkọ́kọ́ ọ̀nà àkọ́kọ́ tó fi tó fi signal àkọ́kọ́ tó jẹ́ ká mọ̀ pé ìjọba yìí ó pé bí wọ́n tiẹ̀ fẹ́ ṣe dáadáa ìgbésẹ̀ ọ̀nà tí wọ́n ti kọ́kọ́ gbà láti pé kí wọ́n fi ṣàìṣe ni wípé láti 1999 ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ti fi ẹ̀sùn kàn pé bóyá wọ́n ní àwọn pé bóyá wọ́n ti ṣe irú èlú báṣubàṣu hmm. ẹ lè ka ẹ lè ka mẹ́wàá ẹ lè ka mẹ́ẹ̀ẹ́dógún nínú ìjọba tó wà lóde tó jẹ́ pé ó wà lóde ńsìn hmm. tó dẹ̀ jẹ́ wípé àwọn yẹn kì í ṣe pé bóyá sí ni bá ṣe sọ̀rọ̀ pé bóyá àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé bóyá ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń gbé tẹ́lẹ̀ hmm. even ẹni tó jẹ́ senate president wa lónìí ẹ máa rí oríṣiríṣi ẹ̀sùn tó jẹ́ wípé ó ti wà ní ẹsẹ̀ wọn tó dẹ̀ jẹ́ wípé di bá ṣe ń sọ̀rọ̀ ó ṣì wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló dẹ̀ jẹ́ wípé ó ń jẹ́ kí fàsẹ́yìn kí ó bá wa nítorí pé owó tí wọ́n ń kó lọ yìí mm. owó owó ẹ máa rí pé owó yìí náírà lówó yẹn bí wọ́n ṣe ń kó lọ wọ́n dẹ̀ máa fẹ́ ṣẹ́ owó yẹn sí sí owó tiwọn lọ́hùn ìdí nìyẹn tó jẹ́ wípé ó ń jẹ́ kí owó tiwa tó ń jẹ́ kó lọ sí kó lọ sókè nítorí wípé tábà fẹ́ sọ pé kí owó kí náírà wa kó jẹ́ tábà fẹ́ kó ní value mm. a ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé a kì í ṣe wípé bóyá à ń ra nǹkan nìkan kì í ṣe pé bóyá à ń exchange owó yẹn a gbọ́dọ̀ tiẹ̀ máa ta nǹkan tó jẹ́ wípé àwọn orílẹ̀-èdè míì wọ́n máa máa fún wa ní owó yẹn náà ní dọ́là. ntí ntí à ń ṣe ń bì ká máa tà fún wọn. a gbọ́dọ̀ nǹkan tá à ń ṣe a gbọ́dọ̀ máa tà tó jẹ́ wípé a máa fi gba dọ́là padà lọ́wọ́ wọn ẹ mọ̀ pé dọ́là kì í ṣe owó wa òwúrọ̀ àgbáyé ni ó dẹ̀ ti ní kóòtà tó jẹ́ wípé orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n tó jẹ́ wípé wọ́n ní ẹ̀tọ́ sí ẹ̀ẹ́dẹ̀mọ̀ orílẹ̀-èdè wa yàtọ̀ sí wípé a ti ẹ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ hmm. bóyá irú central bank fún àpẹẹrẹ bóyá one trillion bóyá one billion dollars ló hmm. jẹ́ wípé a ní ẹ̀tọ́ sí hmm. ṣùgbọ́n one billion dollars yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ ni wọ́n àlàyé tẹ́jọ́ lẹ́kẹ̀ẹ́ lọ tábà la fẹ́ máa exchange owó yẹn mm, bóyá mm. yálà bóyá fẹ́ rán ọmọ lọ sí ilé ẹ̀kọ́ mm, gíga náà ni o gbogbo wa àbí ẹni tó tún fẹ́ kówó tó fẹ́ kó lọ sílùú òkèèrè ó gbọ́dọ̀ tún ṣe owó yẹn ni ọ̀nà àti ṣe owó yẹn wọ́n á gba ìtàn eh, táwọn olóyìnbó ń pè ní eh, black market wọ́n máa gba ibẹ̀ lọ kẹ́ ẹ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó máa máa jẹ́ kí owó yẹn kó máa lọ sí òkè. ó dáa jẹ́ kí n béèrè báyìí ní ó wá ń sọ̀rọ̀ bíi ogójì ọdún sẹ́yìn ó ní ilé ìfowópamọ́ lòun ti ń ṣiṣẹ́ lọ́dún 1982 ó ní báńkà lòun ó ní pọ́n kan tilẹ̀ òyìnbó ó ní 66 kọ́bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ní kò tówó náírà kan one pound pé ní ọdún 1982 ó ní báńkà lòun ó ní kò tó owó náírà kan ó ní 66 kọ́bọ̀ ni ṣùgbọ́n lónìí Eh, one pound báyìí ṣé kì í ṣe ẹgbẹ̀rún kan náírà ó lé báyìí. ó lé one three. ó ṣe wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé owó ilẹ̀ òkèèrè ni ó máa fi ṣàkóso wa tí mo ṣe àkóso ìpín àti kádàrá àti ìṣẹ̀dá ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí ló dé. olótú kò sí gbàgbọ́n ẹ sọ lẹ́ẹ̀kan hmm. òun mo fi sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí hmm. ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti wọ́ wá láti ọdún tó ti pẹ́ ni ẹ dárúkọ 1982 hmm. lẹ́ẹ̀kan ẹ máa rí pé gbogbo ọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ láti nǹkan bí ọdún 1986 lẹ́yìn ìgbà tí ààrẹ ààrẹ ológun àná Ibrahim Badamasi Babangida tí wọ́n dé orí àléfà lákọ̀ọ́kọ́ ẹ máa rí pé ọdún 1982 tẹ̀ ń sọ yẹn mm. púpọ̀ nínú àwọn tá à ń ṣe tó jẹ́ wípé à ń gbé jáde ń sìn tí wọ́n tún wọ́n tán ń pè ní contract mm. so ẹ máa rí pé ń gbà yẹn àwọn ìjọba wa fúnra wọn ló jẹ́ wípé wọ́n ń ṣe fún àpẹẹrẹ nígbà yẹn ó ní ó ní ministry ministry of works tó jẹ́ wípé amọ̀lé jẹ́ wípé kò tiẹ̀ ẹ lè sọ pé yàtọ̀ sí kán kó fáìlì kiri kò sí nǹkan míì tí wọ́n ṣe mọ́ nígbà yẹn wọ́n ní ẹ̀ka kan tí wọ́n pè ní PWD hmm. nígbà yẹn ní abẹ́ ẹ̀ka yẹn hmm. gbogbo àwọn ọ̀nà iṣẹ́ tí wọ́n ní láti ṣe gbogbo àwọn iṣẹ́ àwọn ni wọ́n ṣe àwọn iṣẹ́ wọ̀nyẹn ń gbà yẹn kò sí pé bóyá àwọ̀dù contract kan fún fún wọn fún fún wọn láti ìlú òkè contract yẹn pé à ń gbé jáde ń gbà yẹn ni bóyá bí irú ilé tó jẹ́ wípé bóyá bí bíríìjì ńlá tó jẹ́ wípé a mọ̀ wípé bóyá a ní eh, ìmọ̀ láti rí pé ká fi lè ṣe ṣùgbọ́n nígbà tó di ọdún 1986 àwọn àwọn àjọ structural àwọn àwọn àjọ eh, IMF hmm. International Monetary Fund wọ́n dé wọ́n ní ó dáhùn pé ń sìn pé a gbọ́dọ̀ pé gbogbo àwọn tó yẹ pàtí pé àwọn ìjọba wa gbọ́dọ̀ ṣe ohun tó yàtọ̀ pátápátá hmm. sí yẹn wọ́n dẹ̀ so gbogbo àwọn táwọn ministry yẹn ń ṣe wọ́n gbà kúrò ní ọwọ́ wọn wọ́n dẹ̀ ní àìjọba pé ìjọba ò lẹ́tọ̀ọ́ láti rí pé kí wọ́n máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn mọ́ pé kí wọ́n jẹ́ kí àwọn aládàáni kí wọ́n máa kí wọ́n máa ṣe nígbà tí èsì yẹn ni wípé gbogbo àwọn ohun tó jẹ́ wípé à ń tà ń fowó wa ṣe tẹ́lẹ̀ hmm. irú tá a bá ń gbé yẹ̀bẹ̀ láti ìbéèrè ìlú pé hmm. kó wá ṣe nǹkan báyìí fún wa tá a dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn wa ló yẹ kán ṣe hmm. tó bá ń bọ̀ owó tá a máa fún wọn a gbọ́dọ̀ àní fún wọn lówó yẹn lóore o lówó náírà wa a gbọ́dọ̀ ṣe owó yẹn sí owó ti international currency yẹn dọ́là ká fi lè san ká fi lè san owó yẹn fún wọn díẹ̀díẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú bó ṣe bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú lọ nìyẹn ẹ̀dẹ̀ mọ̀ 1982 rèé ó dàbí ilé tá a kọ́ ni mm. ilé tá a kọ́ tó jẹ́ wípé gbogbo ohun ohun ìpín ìtàn ṣe mèremère mm. ẹ máa wo ilé ilé ilé iṣẹ́ tẹlifíṣàn tá a wà yìí mm tẹmọ ṣọpù tẹmọ wọ ọdún bíi mẹ́rin sẹ́yìn ẹ tọ́ máa ń gbà tọkọ gbogbo ń ṣe mèremère ṣùgbọ́n tẹ́ bá wà ṣe máa rí pé bóyá ó ṣe ṣe bóyá táwọn nǹkan àbẹ àbí nǹkan méjì ti ń dàrú lọ díẹ̀ díẹ̀ hmm. tó bá wá ń dàrú lọ bẹ́yẹn tá àbọ̀ táwọn bá wá bójú tó táwọn bá fọkàn tán tó ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ́ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ kámẹ́rà tó bí mẹ́rin tó wà ń ju ẹyọ kan mọ oh, àsìkò yẹn dẹ̀ máa lè wá sówó mọ́ láti ẹ̀ ti fi ra kámẹ́rà bóyá kámẹ́rà hmm. gan tó tiẹ̀ jẹ́ mílíọ̀nù bíi méjì lé ní bóyá ó ti lè di mílíọ̀nù mẹ́wàá nígbà gbà yẹn tó mú yẹn ò ní sí mọ́ gbogbo àwọn àṣìṣe tó jẹ́ wípé orílẹ̀-èdè wa tó jẹ́ wípé a ti ṣe nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ imú ẹlẹ́dẹ̀ẹ́wọ̀ gbà gbogbo nǹkan bàjẹ́ ní ìṣojú òní tì yín ọ̀gbẹ́ni olùtadé. àtọkùn mò ń da yín lóhùn. ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. tí ìjọba orílẹ̀-èdè yìí tó bá fún wa ní ojú ọ̀nà tó dáa hmm. ṣé n ta béèrè ṣó pọ̀ jù ni. gẹ́gẹ́ bí ìjọba orílẹ̀-èdè tó bá fún wa ní iná ọba hmm. tí iná ọba tí ò ṣẹ́jú hmm. ṣó jù ni kò pọ̀ jù bí ìjọba orílẹ̀-èdè yìí gbogbo rìfẹ́nẹ́rì tá a ní sórílẹ̀-èdè yìí tí ìjọba ilẹ̀ bá tún ṣe fún wa hmm. tí wọn fi ní máa kó epo wa lọ́fọ̀ ní orílẹ̀-èdè bòmíì mọ́ ṣó jù ni kò pọ̀ jù kí wàá nìdí tí gbogbo ojú pópó márosẹ̀ tó fi di pàkúté ikú ní nàìjíríà gbogbo ojú títí ìjọba àpapọ̀ pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìbí kò sí ojú ọ̀nà kan tó dáa àwọn kànga àtọwọ́dá lẹ́rìí ní àwọn orí títì wa àwọn ojú ọ̀nà tí ó ti wà láyé gbẹ̀lẹ̀ pàkúrọ̀ hmm. àwọn ojú ọ̀nà là ń rìn báyìí ẹ lè gba ìpínlẹ̀ Ondo lọ sí ìpínlẹ̀ Èkìtì kẹrọ̀nà débẹ̀ hmm. ẹ lè gba ìpínlẹ̀ Ondo lọ sí ìlú Ìbàdàn kẹrọ̀nà ọ̀nà tó dáa débẹ̀ hmm. ẹ lè gba ìpínlẹ̀ Ondo kẹ́ ẹ gbà lọ ìpínlẹ̀ èkó kẹ́ ẹ lọ́nà tó yẹ kóró àti káàkiri káàkiri bẹ́ẹ̀ kí ló dé tí àwọn tó ń ṣe àkóso orílẹ̀-èdè nàìjíríà tàn fún wa ní nǹkan tí ò pọ̀ jù yìí tí ò nira fún wọn kí ni ìtàn fi fún wa. ẹ ṣe àtọkùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tá a ti tẹ́tí kí n jẹ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tẹ́tí bẹ̀rẹ̀ hmm. ṣe rí ní ọ̀nà àkọ́kọ́ a nílò láti béèrè lọ́wọ́ wọn kan tó ṣe fún wa torí ẹ̀tọ́ wa ni a nílò àti béèrè pé a fẹ́ ojú ọ̀nà kí wọ́n tó ṣe é fún wa ṣùgbọ́n kí nípa àwọn náà mọ̀ kí n tó wá yà mí lẹ́nu jù ń bẹ̀ nínú ìjọba olóṣèlú tá à ń ṣe láti ọdún 1999 ni wípé tá a bá dìbò fún gómìnà kan tó bá wọlé lénìí iṣẹ́ tẹ́ máa ní kó ṣe lọ́la nípa máa ṣojú ọ̀nà gbogbo ló ń ṣojú ọ̀nà ó tiẹ̀ tó lọ́dún kan bòbí mo ní ó ṣe jẹ́ pé gbogbo àwọn ará bíi àwọn ò rí nǹkan ìmí ìṣe wọ́n tiẹ̀ dáṣà kan gbà kan wọ́n ní stomach infrastructure ìjọba ẹ̀ wá délé gbòsè tí lọ́nà lọ́hùn hmm. ló bẹ̀rẹ̀ sí ní wó títì báyìí ló ń wó títì níwájú ọ̀dọ̀ wa ní Ṣàgámù ló gbé títì kọjá ló gbé títì kọjá ló wó lé lọ́nbẹ̀ ah, wọ́n á ní kí ló táwọn ará bí yóò ṣe stomach infrastructure kan tiẹ̀ sì fi eré tá à ń ṣe yìí sílẹ̀ ẹnì kan wá fún mi lẹ́sìn kan ní ṣe mo ní ó ṣe jẹ́ gbogbo ló máa ń ṣe títì káàkiri káàkiri tó yẹ pé tìǹà máa kọ́kọ́ ń ṣe. ṣùgbọ́n ẹ bá gbàgbé pé gbogbo títì tán ṣe wo gbogbo ní láàrin oṣù mẹ́ta. àtọ́kùn mò ń bọ̀. gbogbo èyí yóò ti dẹnu kọlẹ̀ yóò ti wó tán. àtọ́kùn ń bọ̀ mo mẹ́yẹ bọ̀ lápò ó wá ní ṣé mo rí ohun tí wọ́n ń ṣe yẹn mo ní un ó ní bu ìkọsílẹ̀ báyìí kó bu mẹ́wàá sẹ́nu náà fi ń ṣe mo ní hmm, ó yé mi ṣùgbọ́n wọn ẹ jẹ́ kí n sọ ṣe rí ọ̀rọ̀ tẹ sọ lórí ọ̀rọ̀ lórí kókó mẹ́ta yẹn ọ̀rọ̀ pàtàkì ni ní ìlú Ṣàgámù mi bá ń sọ yìí òpópónà tó lọ sí ilé ìjọba ìbílẹ̀ ní local government hmm. Hmm. secretariat ní ìlú Ṣàgámù tẹ bá débẹ̀ báyìí ẹ béèrè pé sọlọ́run wà lóyún àbí òsọlọ́run ni. kí ló dé. ó dàbí títí agbègi agbègi wọn lè kọjá lójú ọ̀nà yẹn. bó ti rí ní bó ti rí ní Londo West. ṣé wàá rí mo tó ṣẹlẹ̀ ni pé. tó lójú ọ̀nà sẹkítẹ́rìàtì burújà Londo West. bẹ́ẹ̀ni àdúgbò tí mò ń sọ yìí ibẹ̀ ni iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ gangan wà iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ṣàgámù ibẹ̀ gangan ló wà ẹ lè dé ayé pé ròdù ẹ máa wọ pé táwọn agbègbè gan bá ń rìn lójú ọ̀nà yìí wọ́n á rìn tí ọkọ̀ akóyọ̀ ní bá wọbẹ̀ ó máa bàjẹ́ síbẹ̀ ni ní bó ṣe rí ìjọba dẹ̀ ló ní ṣe rí nǹkan méjì ló fa sábàbí hmm. ṣe rí èkínní ni wípé wọn ò ní í ṣe gẹ́gẹ́ bí o ti mọ̀ sọ lára kọ̀ọ̀kan hmm. gbogbo wọn ló mọ ohun tó yẹ kí wọ́n ṣe hmm. ṣùgbọ́n wọn ò ní í ṣe wọn ò ní í ṣe nítorí wípé àbọ̀rọ̀ ṣe àwọn ò ní ká dùn àwọn náà. alọ́dọ̀ wo. òun náà ni torí wọ́n ní tágẹ́ẹ̀tì tiwọn ṣé bá ń gbowó oṣù ah. ṣé bá ń gbà wọn àjẹmọ́nú. Eh, honorable ẹni ọ̀wọ̀ wọ́n ti ṣàlàyé lẹ́ẹ̀kan wọ́n ṣe púpọ̀ mọ́ àlàyé lẹ́ẹ̀kan hmm. ṣe ọ̀rọ̀ ṣe ẹ̀yin ò mọ̀ pé ní ìgbà tí mo fẹ́ kúrò ní ipò local government chairman hmm. tí mo fẹ́ lọ fún house of assembly hmm. kì í ṣe iye èèyàn tí mo ní níjọba ìbílẹ̀ nìyẹn ni mo máa lò fún àwọn yẹn màá tún nílò àwọn èèyàn míì tó pọ̀ ní ẹkùn méjì tó láti kún nígbà tí máa dẹ̀ wá owó tí mo fi wá àwọn èèyàn yẹn kúra wọn owó ni màá ná bẹ́ẹ̀ nígbà tí máa sì máa pa owó ìpadà bóyá mo lọ ya ní báǹkì ni ṣùgbọ́n ó gbọ́dọ̀ padà sí tó ti wá. tẹ́ ẹ bá ṣe àkóso ìjọba àbílẹ̀ dáadáa hmm. tẹ́ ẹ ṣe ti aráàlú rí tẹ́ ẹ ṣe hmm. torí pé níjọba àbílẹ̀ lágbájá gbìyànjú ṣe nílò àti máa fowó ra àwọn èèyàn kó tó wá gbé yín lọ sí lẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe mo ti sọ titi wa ń bí àní hmm. ọ̀pọ̀lọpọ̀ ká ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ kí n bù kan sílẹ̀ kí n bu mẹ́ta sẹ́nu. Hmm. ṣé wọn láwọn èèyàn wa náà wá ṣe kínní kan tó bá ti fún wọn ní díẹ̀ kínkínní bí ìlàjì ìdá kan nínú ìdá ogún tó bá ti gbọ̀n sílẹ̀ fún wọn báyìí wọn alẹ́ nìyẹn ọlọ́run ti dé o òun ni mẹ̀sáyà o òun ló máa gbà wọ́n lẹ̀ o wọ́n ti o. ilé olómìnira nìjẹ́ hmm. tí àjọ ECOWAS tó ń nà ní pàṣán lọ́wọ́ torí pé ológun gbàjọba ń bẹ̀. bẹ́ẹ̀ni lára àwọn ìgbésẹ̀ tí wọ́n fi nà wọ́n pàṣẹ ní ipò orílẹ̀-èdè nàìjíríà génà wọn. bẹ́ẹ̀ni. àwọn ará nàìjíríà wa ń ké pé láti bí ọjọ́ mẹ́rin tí wọ́n ti génà wọn pé inú òkùnkùn biribiri làwọn wà àwọn òní kódà àwọn ò mọ tí ń jẹ́ torchlight hmm. àwọn ò mọ tí ń jẹ́ solar hmm. pé kí ìjọba nàìjíríà kó jọ ọjà rẹ o kó eh, ro àwọn mọ́ ìyẹn tí ó gùn pé kó dáná padà sọ́dọ̀ àwọn nàìjíríà ní fún nìjẹ́ níná nìjẹ́ òun ní torchlight hmm. wọn ò ní sólà hmm. ṣùgbọ́n ọmọ nàìjíríà wà lókùnkùn hmm. ẹjọ irú májíìkì wo ni ìjọba nàìjíríà sáré ṣe o. ẹ ṣe àtọkùn ṣe rí mo pòwe kan lẹ́ẹ̀kan mọ́ ní gbogbo alamọ́bi tóbìnrin fi ń tọ̀ ká tó ní kó máa kọ̀yìn sí ná ṣe rí àmì àtijọ́ ká sọ pé nìjẹ́ àwọn apá kan wà ní ẹ̀ka orílẹ̀-èdè ó lè má dán mẹ́rin gidi fún wọn o mm. ìyà iná ò jẹ wọ́n púpọ̀ bó ṣe jẹ àwọn apá kan ní orílẹ̀-èdè. ṣé mo pé bí iná bá wà ní twenty four hours lórílẹ̀-èdè nàìjíríà ogun ayé nàìjíríà ti ṣe kọjá àlàjì. atọ́kùn mọ̀ ń bọ̀ ṣe rí ṣe wá rí asọ̀rọ̀ nìjẹ́ ó ti jìnnà jù ilé tó súnmọ́ wa níbí orílẹ̀-èdè olómìnira benin republic mm. mo rí púpọ̀ náà rọ̀ wọ́n bẹ́ẹ̀ ìlú kan wà tó ń pè ní port novo. Mm a máa ń pè ní àjàṣẹ ní èdè yorùbá hmm. ní àwọn area kan àwọn agbègbè kan nílùú àjàṣẹ yẹn àwọn ò ọ̀dà interlocking ni wọ́n lò. sójú ọ̀nà tiwọn. ṣùgbọ́n kò sí iye ìgbà tí n bá débẹ̀ interlocking yẹn ò bàjẹ́ rí. kàbíyèsí. interlocking yẹn ò bàjẹ́ rí mo wá béèrè lọ́wọ́ dẹ́rẹ́bà tó ń wa ọkọ̀ lọ́jọ́ kan àwọn máa ń pe dẹ́rẹ́bà tí wọ́n ní sòfẹ́ hmm. mo ní sòfẹ́ ní ẹ mo ní kí ló dé tí interlocking yín ó ní ọdọọdún báyìí ni wọ́n máa ń kó tí wọ́n máa ń ṣe ní síbẹ̀. Hmm. ní Port Novo. bẹ́ẹ̀ni. àwọn èèyàn wá dẹ̀ ń lọ ń gbádùn bẹ́ẹ̀ o. níbẹ̀ ah, ah, ìrántí lọ́rùn rọ kọ́lọ́run rọ kọ́kọ́ tó túnbọ̀ wá dé ẹ̀sìn yẹn nìkan ṣé wá ní kejì ni pé mo máa ń lọ àwọn ìlú kan bẹ́ẹ̀ tí mo máa ń wọnú àwọn ọ́fíìsì wọn dà mí ni kí n má ba iná o kò sí ọ́fíìsì mo wọ̀ tí ó ṣàtútù pẹ̀lú ọyẹ́ ibi tó tún wá ṣẹlẹ̀ ni pé àwọn amóhùnmáwòrán tiwa tá à ń lọ́fẹ̀ẹ́. títí kan iléeṣẹ́ rédíò station wa pátápátá gbogbo ẹ̀ làwọn gbọ́ tààràtà lọ́hùn. n ò sọ̀scribe. ọlọ́run ọba ò jẹ́. gbogbo nǹkan wọn mìíràn wò lọ́fẹ̀ẹ́ lọ́rùn. lọ́fẹ̀ẹ́ ló fòràn wò. àbálá sì fún wọn. àbálá fún wọn. ṣe kò wá yà mí lẹ́nu wípé orílẹ̀-èdè nìjẹ́ ń lo iná táwa ò nílò torí àwọn ẹ̀ka kan ní orílẹ̀-èdè yìí tó súnmọ́ wọn hmm. àwọn náà wọ́n gbádùn náà tààràtà mo débẹ̀ dáadáa ṣùgbọ́n ó ní ṣe rí ní àárín yẹn hmm. ohun tó lè tán ìṣòro àárín yẹn ni hmm. wípé ìjọba ẹlẹ́kùnjẹkùn ni ìrírí tá à ń ṣe ní ayé àwọn bàbá wa Awólọ́wọ́ Àsíkúè àti Tafawa Balewa. tọ́da padà sórílẹ̀-èdè Nàìjíríà. Hmm, ṣẹ́rí tá a bá ti wà bẹ́ẹ̀ yẹn irú ìṣòro yẹn ò ní sí fún wa. mo ń wojú aago mi ẹ jẹ́ n bèèrè lọ́wọ́ ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù àwọn èèyàn kan ń pariwo wọ́n ní kí ìjọba Tinubu kó dá subsidy padà wọ́n ní lórílẹ̀-èdè Kẹ́ńyà Kenya náà yọ subsidy ṣùgbọ́n láàrin oṣù méjì nígbà tí ìjọba Kenya wo bó ṣe pa àwọn èèyàn rẹ̀ lára tí ìyà jẹ wọ́n tó dúpọ́n wọn pé láàrin oṣù méjì ìjọba dá subsidy padà nílẹ̀ Kenya àwọn òǹtajà epo oil marketers lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ké sí ààrẹ Tinubu pé kó dá subsidy kó dá padà torí pọ̀npọ̀n náà yẹn ká ń kojú Nàìjíríà yìí ṣé kí Tinubu kó dá subsidy padà torí ó ní ìdí tán sọ pé òun fi yọ wọ́n ní àwọn kan ní ń kó dàsápọ̀ ara wọn ní ń jalè rẹ̀ ní ń jẹ́ ní oṣù àkọ́kọ́ lóṣù kan àkọ́kọ́ ó ti rí four hundred billion lórí subsidy tó ń yọ ṣé kí ààrẹ Tinubu dá subsidy padà àbí kán ṣe rìfọ́nẹ́rì wa èwo ni ó gbé nàìjíríà torí àwọn kan sọ yìí pé tán bá ṣe rìfọ́nẹ́rì wa gbogbo tí ń bẹ nílẹ̀ yìí pé a nílò subsidy mọ́ kò sí ní tí wọ́n subsidize mọ́ èyí tó sọ pé wọ́n ń kó jẹ sápò ara pé kò ní sáyè rẹ̀ mọ́ ṣé nínú kí ààrẹ Tinubu dá subsidy padà àbí kàn ṣe gbogbo rìfẹ́ndẹ̀rẹ̀ wálé yẹn òṣọ́ka ewu lẹ́rù pé yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí hmm. àyípadà ṣe orílẹ̀-èdè yìí. ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ló jẹ́ wípé ló jẹ́ wípé a ti ṣe hmm. yàtọ̀ sí pé bóyá àti ẹ̀jẹ̀ ti ní pé ti ẹgbẹ́ òṣèlú hmm, bọ̀ nípa ti pé bóyá ti ìlànà iṣẹ́ wa máa rí pé ọ̀rọ̀ sọ́bsidì yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó wà báwọn olóyìnbó ṣe ń sọ ó wà technical lọ́pọ̀lọpọ̀ hmm. ìjọba wa àwọn hmm. fúnra wọn ò ṣetán láti wípé kí wọ́n sọ kí wọ́n sọ òótọ́ fún àwọn ará ìlú tẹ́ bá wo ọ̀rọ̀ subsidy yìí tá a bá ní wípé àwọn ènìyàn kan ló jẹ́ wípé wọ́n ń gba owó yìí o pé tí hmm. wọ́n ń kó àwọn owó yẹn jẹ hmm. ìgbà kan tiẹ̀ wà tí gómìnà kan láti láti apá àríwá hmm. tó tiẹ̀ jáde láìpẹ́ yìí ìsọ tó tó jẹ́ wípé ó ń sọ̀rọ̀ wọ́n support subsidy pé àpò òun ti ẹ̀ léyìn ọ̀kan jẹ́ wípé ẹni ẹni pòun ti gbogbo owó tí pò ti sún òun. àwọn sọ pé ṣé àwọn áńgẹ́lì lẹ́ ń lówó ni àbí àbí màláìkà àbí àwọn tá a lè kí ló orúkọ àwọn wo tẹ́ bá ní pé àwọn kan ti ṣe àṣemáṣe lórí ọ̀rọ̀ subsidy ẹ jẹ́ ká mọ orúkọ wọn káwọn èèyàn ará ìlú tiẹ̀ mọ̀ pé lóòótọ́ pé owó báyìí oyè báyìí ló lọ sápò ọwọ́ ọlágbájá oyè báyìí ló lọ sí àpò sápò tàmẹ̀dù ẹ má dẹ̀ gbàgbé pé ọ̀rọ̀ subsidy wọ́n ti yọ kó tó di wípé ààrẹ Tinubu kó tó di pé ó dé ẹ máa rí wípé tẹ́ bá wo bọ́jẹ̀tì wa fún ọdún two thousand and twenty three mm. ẹ máa rí wípé subsidy yẹn ó parí ní ó yẹ kó parí ní ìparí oṣù kẹfà ọdún ngbà mm. tí ààrẹ Buhari wá dé ní tán àmì tí ààrẹ Tinubu wá dé ní May twenty nine tí wọ́n ló dáa pé subsidy ti lọ mm. lójú ẹsẹ̀ tán dẹ̀jẹ̀ ká mọ̀ pé subsidy ti lọ ìgbà yẹn làwọn èèyàn tún wá ń béèrè pé ó dáa tẹ́ bá ló ti lọ kí ló wá máa ṣẹlẹ̀ sí owó oṣù kan owó oṣù kan tó ti wà ní ẹ̀yìn ìgbà yẹn ni àwọn nf peace tún wá jáde wọ́n tún jẹ́ kó yé wa wípé ẹ ìjọba ò tiẹ̀ tí ì san subsidy kankan fún àwọn ènìyàn kankan láti oṣù kìíní ọdún títí di oṣù karùn-ún ọdún oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹ́ wípé ó rọ̀ mọ́ ọ̀rọ̀ subsidy yẹn tó jẹ́ wípé. níbo ló ti wá nígbà tí ìjọba nígbà tí NNB sọ pé ìjọba ò san subsidy láti ìbẹ̀rẹ̀ ọdún níbo ló ti wá ń rówó subsidize èyí tó ti jẹ́. níbo ni wọ́n ti wá ń rí owó subsidy. atọ́kùn ẹ jẹ́ kí n wọlé láàrin yẹn ṣe rí NNPC tí wọ́n jáde tí wọ́n sọ pé wọ́n sanwó láti bẹ̀rẹ̀ ọdún wọ́n correct ọ̀dà January sí oṣù karùn-ún níbo láti wọn lọ́wọ́ tó fi subsidize. bàbá bàbá gbọ́ ohun tí ọ̀gbẹ́ni Garuba Shehu sọ agbẹnusọ fún ààrẹ àná ó correct bẹ́ẹ̀ ni ó ní àwọn ti yọ subsidy láti oṣù kẹfà tó kọjá pé ṣùgbọ́n àwọn ò ní sọ pé àwọn yọ subsidy nítorí pé táwọn bá yọ àwọn èèyàn ní dìbò fẹ́ gba APC. láti oṣù kẹfà ọdún tó kọjá. bẹ́ẹ̀ ni Garuba Shehu. bẹ́ẹ̀ ni tó bá yọ láti oṣù kẹfà ọdún tó kọjá owó epo yẹn máa ti ìgbé tí mo sọ gan ni ẹ pé yẹn jẹ́ ká wọ́n pé kó tó máa fi ìjọba tó ń jẹ́ sọ́fìdì ìdá yẹn nìyẹn ah, torí májìkì ayé ló yọ sọ́fìdì láti oṣù kẹfà ọdún tó kọjá tí wọ́n dẹ̀ ṣe ń ta epo yẹn ní oye tí wọ́n ta fún bí ọdún kan so yẹn jẹ́ kó fẹ́ sí sọ́fìdì nìyẹn. sẹ́mọ tó tún wá ṣẹlẹ̀ sọ́fìdì tún wá wà ẹni tó introduce sọ́fìdì gangan ìjọba Sani Abacha ni ṣe rí ní ayé ìgbà ìjọba Jonathan wọ́n gbé ọ̀gbẹ́ni kan tó ní capital oil ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ kóòtù lórí ọ̀rọ̀ subsidy wọ́n wọ̀ díẹ̀ wá sórí ẹ̀rọ amóhùn àwòrán tí mo ní lórí ìpínlẹ̀ Èkó tó wá ṣàlàyé tẹnu ẹ̀ pé ó gba owó tùlùtùlù kan tí ó sì gbépo wọlé nígbà yẹn mi ìfẹ́ bóyá kinní kan mi ò mọ̀ ṣùgbọ́n kinní kan ò bá ló jẹ́ lọ́dún náà lọ́hùn wọ́n bá po ìjọba bá po dáadáa ṣùgbọ́n ẹmọ orílẹ̀-èdè Nàìjíríà mm-hmm. nígbà tó ti rí pé ọgbà sábẹ́ ká tẹ̀sán dèní lè ní àgbọ̀ kankan mọ́ ń ẹ̀ ṣe tí nǹkan tí ò bá sí nǹkan ló ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní déédéé ṣẹ́. ó dáa tó bá sọ wípé wọ́n ti yọ tí Garba Shehu bá ní wọ́n ti yọ subsidy láti oṣù kẹfà ọdún tó kọjá mm èyí tí wọ́n ń san láti bí ọdún kan ń bọ̀ láti rí. ìjọ ó mú sọ pé ìjọba ìjọba fúnra wọn kò ní sí ìlọsíwájú tíjọba ò bá ṣe tán láti wípé kí wọ́n tó kí wọ́n nà tán fáwọn ará ìlú. Hmm. ọ̀gbẹ́ni tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan láti apá ìlà oòrùn ni. Hmm. ó díje ó díje fún ipò gómìnà láìpẹ́ yìí ẹ máa rí wípé ńgbà yẹn tí ààrẹ Buhari tó wọlé ni wọ́n gbé ọkùnrin yẹn ńgbà yẹn hmm. ní twenty fifteen tó yẹ kó wọ́n bá ṣe oríṣiríṣi wọ̀ so ó ṣe wá jó nìkan láàrin ogúnlọ́gbọ̀n àwọn ènìyàn ẹ̀yin orẹ́yìn kò tiẹ̀ tún wá sí nǹkan tí ó tẹ̀yìn tó tẹ̀yìn yẹn jáde ọ̀gbẹ́ni ọtí ẹ̀ tún wá jáde ó tún lọ díje fún kò gómìnà ìjọba wa ò ṣetán láti nàtàn fún àwọn ará ìlú láti pé ká tiẹ̀ mọ àwọn tó jẹ́ wípé wà lójú ọ̀rọ̀ mi torí àkókò mi wọ́n ti ń ṣẹ́jú sí mi lókè lọ́wọ́ pé ká máa kó lábala yìí hmm. ẹ jẹ́ ń béèrè báyìí bàbá go slow ọdún mẹ́rin àkọ́kọ́ ṣéǹjì ló fi pariwo nígbà tó rí pé òun wà rí nǹkan sí ọ̀nà tó dáa ó pariwo next level lọ́dún kejì ní ọdún mẹ́rin kejì ìgbà tó wà wakọ̀ tó rí pé next level tí nígbà tí ó wà ọkọ̀ ọ̀hún ó wà ọkọ̀ nàìjíríà dé èbúté òfo ó wà gúnlẹ̀ òfin kọ́kọ́ lẹ̀ sẹ́nu rẹ̀ ọba tiẹ̀ lọ ó dẹ̀ sọ wípé bóun ti ń lọ yìí ọ̀pẹ́nikẹ́ni mọ́pẹ́ láti wá ṣe ẹlẹ́rìí kankan o ẹnikẹ́ni ò gbọdọ̀ pinnu láti wá jẹ́ jẹ́rìí lórí ohunkóhun ẹlòmíì ti wá gbé ọkọ̀ nàìjíríà báyìí ẹni tó kàn ó ti gbé ọkọ̀ nàìjíríà báyìí níbo ni nàìjíríà ń lọ sí ṣé ẹ rò pé ọmọ nàìjíríà ṣì nílò tì báyìí pẹ̀lú gbogbo táyà. pé lótú ẹ ní ṣókí hmm. a gbọ́dọ̀ sọ retí nù nítorí pé orílẹ̀-èdè kan ló jẹ́ pé orílẹ̀-èdè tá a ní tá a bá dẹ̀ wo ẹ̀kọ́ tí covid nineteen Eh, eh, eh, years tó kọ́ wa ó jẹ́ ká mọ̀ pé ọdún kan pé ọlọ́múdọ́mú ìyá ìgbé lọ̀rọ̀ ayé nítorí ìgbà covid àtolówó àti tálíkà gbogbo wa la wà ń bí olówó ń kú síbi tálíkà ń kú síbi ni wọn ò lè kò sẹ́ni tó lè lọ sílùú òkèèrè ìyẹn yẹ ó yẹ kó tiẹ̀ fi kọ́ àwọn olórí wa lọ́gbọ́n pé ẹ jẹ́ ká ṣe ìlú wa dáadáa pé tẹnitẹni nítorí náà orílẹ̀-èdè kan tó jẹ́ wípé a níre àkànlé hmm. sọ̀rọ̀ nǹkan pé bóyá bó ṣe máa tẹ̀síwájú rèé eh, àdúrà wa ni wípé kí nǹkan kí ó dáa ṣùgbọ́n ẹ eh, báwọn ṣe sọ lẹ́ẹ̀kan kì í ṣe gbogbo nǹkan kọ́ ni ọ̀rọ̀ àdúrà àti ẹ̀rọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé wọn ò tiẹ̀ mọ Ọlọ́run rárá tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ fún wọn àwọn ìjọba táwa lórí tó wà lórí àléfà la máa rawọ́ ẹ̀bẹ̀ sí pàápàá ààrẹ Tinubu nítorí wípé tá a bá wo ààrẹ Tinubu a rí tó jẹ́ wípé eh, Ọlọ́run hmm. ni ó yẹ kí wọ́n wá jókòó ń sìn kí wọn ṣe ohun tó tọ́ láti wípé tó bá fi máa di bí ọdún mẹ́rin sí ìgbà tá a wà bí tó bá tiẹ̀ máa fi di ogójì ọdún sígbà tá a wà yìí wọ́n á lè wọ́n máa lè wà nínú àkọọ́lẹ̀ pé ayé Tinubu nìkan bẹ́ẹ̀ nìkan yí padà fún orílẹ̀-èdè wa nǹkan ti bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ látẹ̀yìnwá ṣùgbọ́n nǹkan yẹn à lè tún ṣe lórí wípé ká tún tẹ̀síwájú lórí bí wọ́n ṣe ń ṣe nǹkan látẹ̀yìnwá hmm. tẹ́ bá wo gbogbo àwọn ìgbésẹ̀ tíjọba ti gbé láti nǹkan bí oṣù bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n ti dórí àléfà hmm. kò fẹ́ fi taratara sí ìyàtọ̀ sí gbogbo ohun tó jẹ́ wípé ohun tó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa látẹ̀yìnwá. ààrẹ Buhari ni mínísítà fọ́rọ̀ epo pẹntiró eh. ààrẹ Tinubu náà ti tún sọ̀rọ̀ ẹ̀ di mínísítà báyìí. ṣùgbọ́n Ọlọ́run ṣe ń sìn pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yan wọ́n ṣẹ̀ṣẹ̀ yan àwọn mínísítà wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé àwọn ìgbé káwò pé bóyá àwọn àṣìṣe tí wọ́n ti ṣe láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn pé bóyá ìyípadà máa wá ṣùgbọ́n tí kan bá tẹ̀síwájú báyìí hmm. àpò ọjọ́ iwájú orílẹ̀-èdè yẹn ò ní dáa. ọ̀gbẹ́ni Olútádé. wọ́n ń jẹ yín <laughs> níbo ni nàìjíríà rè ǹjẹ́ ìrètí wà fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà báyìí. ẹ ṣe àtọkùn wa ò lè sùn ká lórí bákan náà hmm. ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwa kan níbi kan tá a fẹ́ gbà lọ làwọn pé bóyá ìrètí wà. dáadáa ṣe tá a ti japa. tá a ti japa ṣe rí tẹ bá dé ilé ní ọ̀sẹ̀ tó kọjá tá a lò kọjá yìí ní ọjọ́ Thursday eh, eh, mo ní àǹfààní àti wà ní Ìkẹjà hmm. nínú ibi tó ti máa ń submit application àwọn tó ń lọ òkè òkun hmm. fún ti UK hmm. ibi tó ti máa ń gba kinní yẹn tẹ bá dé bẹ́ẹ̀ àánú àṣeyín púpọ̀ púpọ̀ ó dàbí ọjà tẹ bá sọ abẹ́rẹ́ sókè kò lè balẹ̀ báwọn èèyàn ṣe pọ̀ tó nínú tí mo àwọn tó pọ̀ jù hmm. ìdá ogójì nínú ọgọ́rùn-ún àti mo rí bẹ́ẹ̀ yẹn wọn ò pé thirty years. Hmm. náà sì pọ̀ ọmọ ogun ọdún. Hmm. àwọn tó pọ̀ ọgbọ̀n ọdún tó ń sọ́kọ̀ síbẹ̀. tí wọ́n ń wá ìrètí lọ sórílẹ̀-èdè bòmí. ṣe mọ̀ pé ohun tó burú jáì ni kí má jẹ̀sí kúkú lójú òbí ẹ̀ nígbà tí irú àwọn yẹn bá kúrò ní kọ́ńtírì yìí wọn ò nírètí wọn ò nígbàgbọ́ nínú ìjọba tá à ń sìn tá à ń ní. gbogbo ẹ̀yin èèyàn lù á fi àdàgbà kókó ìgbúlẹ̀ síbi lónìí àti ìparí rẹ̀ o ṣùgbọ́n a fi kọ́ síbi kan lọ́jọ́ mi ọjọ́ rí <laughs> orílẹ̀-èdè ti gbogbo wa ni wọ́n ní bàbá fi wèrè sílẹ̀ kó sòkú ìyá rẹ̀ bó ti wù ú ó lè gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó máa sún jẹ ó sì lè fi sílẹ̀ kó dóorun pàlú láti gbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kò sí nǹkan míì nítorí ọjọ́ ọ̀la wa ni sẹ́mi àpá àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí Hmm, ojú òní ti wá ẹ má bínú wípé ànílẹ kọjá bíi tí àlàtà dé yìí torí gbogbo nǹkan ló ní àlàkalẹ̀ ẹ̀yin àlejò mi mo kí ni ẹ kú látẹ̀ nǹkan o. ọ̀nàrẹ́bù ojú mọ̀ ní ti yín o mo nígbàgbọ́ pé tá bá tún wá pè wá sórí ètò yẹn tún jẹ́ wá dé. bẹ́ẹ̀ ni olùtayọ̀ tayọ̀ la máa fi padà wá. ọ̀gbẹ́ni olùtadé. ẹ ṣeun lótú. ah ìrìnàjò yín pọ̀. ó pọ̀. Hmm. ah ọdún tó kọjá nìkan lajì rí nígbà ìnú nílé yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ̀jẹ̀ tó ń jẹ wa ní ìhòòhò tàbá tó pèsè ìdààmú wa ò pọ̀ jù báyìí. ọdún tí Ọlọ́run ò jẹ. Ah, ẹ ṣe ojú òní tì yín o ojú òní tì yín o ẹ̀yin àlejò mi a máa rí yín báwo gbogbo ara alẹ́ ẹ má ti yí kó mẹ́ à ń bọ̀ wá.